Jamaa sọ bá mu kí wọ́n máa bìyànjú èrè pé ẹ wáyé dì mí ó ní tailor disappoint òun láhàwọ̀lá kàbílá kí lè disappoint rẹ aṣọ ọdún ni o aṣọ kí ló pé ọlọsọ lẹ́ẹ̀wà wáyé dì kọ̀sásọ̀ òní mà ọlọsọ ọdún náà ẹgbẹ́ bá aṣọ ọdún aṣọ tuntun ni a ní ta ló ní ọwọ́ wáyé dì pé aṣọ ọdún aṣọ tuntun lọ́gbọ́ wáyé dì ọlọ́njọ́ jáde má fún lẹ́mìí ní kọ̀ọ̀kan wa in a rí lákọọ́lẹ̀ ni pé ànábì máa wọ́n tọ́ dáa jù nínú aṣọ rẹ̀ wá sí ìdì kọ̀bá mu wọ́n máa sọ pé aṣọ ọdún ìbẹ̀ nílé télọ̀ lèyìn fi wá sí ọ̀dọ̀ lèyìn fi wá sí ìdì kálàkùn ká má ṣe kíni o ká má ṣe bẹ́ẹ̀ jẹ̀mọ́ ẹ̀jẹ̀ apàléyà o ẹ̀jẹ̀ apàléyà ká sì gbà wípé à ń fi ń dunra wa nú àfi ń dùnyàwó nú àfi ń dọ̀mọ́ nú ká sì pọ̀ ní sí olóore lásìkò yìí ká pọ̀ ní sí olóore lásìkò yìí bákan náà gbogbo ojú àánú tá a bá lè ṣe táàfin ní paléyá ká sọ́ra ń bẹ̀ o.